أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبالك a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kún ọba nábì ní àtàwọn ará rí rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ́lẹ̀ wọn bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kó láyé kàlùkàdùn láwẹ̀ kíámà eléyìí ni hútùbà kẹrin káàsì ní oṣù kọkànlá islam oṣù sòròkọ́dà oṣù tó wáyé pé a fi ń palẹ̀ mọ́ pé ìparí ọdún fourteen forty seven àkọlé hútùbà náà ni àlàáfó àlàzikirullah wọlá zikirullah ya akbaru ìsìnmá ìrántí ọlọ́wọ́ ọba pàápàá jùlọ láwọn àsìkò tá a wà yìí ká sì máa mọ̀ pé ìtújú ọlọ́run ìrántí ọlọ́wọ́ ló kẹ̀kẹ́ jùlọ ìrántí ọlọ́wọ́ yìí kọ̀mọ́ lórí pé à ń fa tẹ̀síbáà àbí à ń gbé tẹ̀síbáà káàkiri kankan gbogbo twenty four hours wa kọ́ máa fi rántí ọlọ́wọ́ bá ní lọ́dún wọn la zikiru lọ́ọ̀yà akpa ọlọ́dún wọn láì ìrántí mi ọlọ́wọ́ bá olúbi ká jùlọ musulmi yóò do ẹ̀yà pa ọlọ́wọ́ bá takulọ́ wàkúrò wàkúrò máa àmàmàkùnrin àhàwáì kálẹ̀ máa palẹ̀ máa nítorí wọn wájú wa. nínú àwọn iṣẹ́ rí láàmà fi mọ́nà náà ní ọjọ́ tí a kọ́ sí òní ní twenty seven oṣù bùrọ̀kádà lọ́dọ̀ tiwa ibà ní Saudi àwọn ní òní twenty eight ọ̀la làwọn máa wá oṣù bá rúṣù òjò Sunday níjọ́ kìíní oṣù zulhijjana tó ẹgbẹ́ ọba rúṣù àti Monday ní rẹ̀ náà rúṣù ní ọbẹ̀ ọlọ́jọ́ bá wa láyé láyè tọ́jà níta àfi mú tọ́píkì náà pé ọ̀sùn yìí làwọn sàbí máa rántí ọlọ́wọ́n bá jù àwọn sàbí àlẹ́bí sọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ tẹ́lẹ̀ tí oṣù sùn ìjà bá ti lé báyìí fún wọn lálẹ́ bẹ́ẹ̀ àfún bẹ́ẹ̀ àwọn máa rọ́ṣù lónìí oṣù zùlù níjà ó ti bẹ̀rẹ̀ sí ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd ó máa àwọn sábẹ́ wọn máa tẹ́lẹ̀ àrìjà tí máa ń lọ tí wọ́n ń bọ̀ láàrìjà láwọ akpọ̀lọ́ wọ akpọ̀lọ́ ilẹ̀ ìlọ́lọ́ lọ́wọ́ akpọ̀lọ́ wọ akpọ̀lọ́ lílẹ̀ ìlẹ̀hàmdì tí bá ti ka ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ yẹn mo máa rántí àgbàdì ńlọrin mo gbé àgbàdì ńlọrin lé àgbòrò mo gbé lẹ́lọrin ẹ wà nù yàrá wọ́n nífẹ̀ẹ́ àrẹ́bí sẹ́lẹ̀ àti ọlọ́jà wa náà nífẹ̀ẹ́ àrẹ́bí sẹ́lẹ̀ ó di ewa ọlọ́mọta àtọ̀rọ̀ ewa sọ́kàwá náà máa rìn sí láti ọlọ́ọ̀bà pàápàá jùlọ ní àwọn ọdún mẹ́wàá tá a bọ̀ sí tọ́lọ́ ọ̀gá fi jẹ́ mẹ́wàá ẹ̀fọ́ pé wọlé fàjà wọlé ayáàlì ní àṣìr òru mẹ́wàá tẹ́ bọ́ sí òru jùlọ̀fíjà yìí ní fi wọ́n búra kò sí ọjọ́ mi tọ́lọ̀ fi búra bí àwọn òru mẹ́wàá yìí ó di wa sáàtì àwọn náà sí ọlọ́ọ̀bà lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀ni wọlé zikiru lọ́yà akbar ọlọ́ọ̀ni wọlẹ́hì ìrántí ọlọ́ọ̀bà lórí tuntun jùlọ twenty four hours dá sí ọlọ́ọ̀bà lórí ibùsùn rẹ láàárọ̀ kó alhamdulilayi lẹ́yìn بعد ما أماتني وإليه النشور بسمجي الله بنا قلت إلا بقى الله ستولت يقول أعوذ اللهم إني أعوذ من الخبث والخبائث بسمجي الله بنا إمامتي الله بعد ذلك يقول له بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله قل له ما يأتي ذلك يقول له كتب عن الوقت طبعا لو ما يأتي قلت له ما يأتي الله بعد اللهم اجعل في قلبي نورا في بصري نورا وفي سمعي نورا وفي وجهي نورا النبي محمد بما يسدي اللهم اجعل في قلبي والله تملأت بياني وفي بصري نور الله تملأت وجوهي وفي سمعي نور البرد الله تملأت رضا وفي وجهي نور واجب فتملأت وعن يميني نور عوات وقوت من وعن يساري نور عوات تملأت وخلفي نور تملأت يمي وأمامي نور واجب اللهم اعطيني ونور الله كن بني ملاتي wàásìm lè nu ọ̀rọ̀ dìbò mọ́lẹ̀ kárí àtúgbò ara mi ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ nígbà pé ẹ̀sìn wá ẹ̀sìn mọ́lẹ̀ mi ọlọ́run mọ̀ sí wálẹ̀ ní ẹ̀kọ́ ọlọ́run ọba ní ayọ̀ lẹ́bìnrin amadu ìfúrú lọ́wọ́ àbẹ̀kẹ́rẹ́ mùtẹ̀sírọ̀ ọlọ́run ẹ̀ máa rántí ọlọ́run ọba ní ìtọ́pọ̀ وسبئوه بكرة وأصيلا الإماسي ينادي الله با مئة وروح تنيرو هو الذي يصلي عليكم ملائكة تبع سباك

نور الملك مدعت الملك ورابع ودعوا الملك الإسلام ودعوا الملك كتاب وسنة ودعوا يخرجكم والذي يخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما أعلم ما قالوا لهم المؤمنين أنا ما قالوا أولون وقفوا وقفوا بيتنا فوا وقفوا كيفوا عنهم أنا فلاك نصر نقا أجوا عرفا في بالك دعوة أجوا كريم النبي محمد صلى الله عليه وسلم ó ní ẹ̀fẹ́ ọdún tó parí tó ń gbé ló parí wò àtẹ́jú tó mẹ́ gbogbo ẹ̀fẹ́ lọ́ọ̀kọ̀ rẹ̀ fún àwọn tó lọ bá ní kọ́ wà lọ́kì àwọn ọmọ ìyá tó lọ bá ní kọ́ lọ sí àjì tó bá kó fọ́ àràfà mọ́ sọ́njú ní pé ayé gòkè àràfà àwọn ẹ̀kọ́ gòkè àràfà a máa dúró láràfà ni mo kó fọ́ àtúntà lè gòkè kí àwọn àdàmà rẹ̀ múlá nígbà gòkè ara ọ̀ mo kó fọ́ gbangba ni gbangba ni bí fẹ́ẹ̀rì ọ́ bí ẹwà àjẹbàlù rahama tàbí ìdòwò àlẹ́bí rẹ̀ àlẹ́bí gan òkú kékeré báyìí ni àlẹ́bí òkú kékeré ọgá ìdúró ẹgbẹ́ rẹ̀ kò kápító àhóná ọ̀kọ́lù àràfà bí kí ẹ bí wá dúró lé bàdá bò lérí bẹ́ẹ̀ òkè kan àwọn dúró lé rẹ̀ bẹ́ẹ̀ kí mo ni ni mo àràfà òkè lọ́dúnlé rẹ̀ kọ́ ní ọlọ́run ọjà àbára màbá inú rẹ̀ ń dúró rẹ̀ pé wọ́n fi dí ìwòsàn àpèjúwe ọlọ́run sì mọ́lẹ̀ sílé rẹ̀ náà ọlọ́run ọba fún ọba yá ayọ́ lẹ́bí náà mọ́ ní sùkúrù lọ́wọ́ bọ́kọ̀rọ̀ kàfíìrà ẹ máa ṣe rántí ọlọ́run ọba ní ìrántí tọ́pọ̀ ọ̀sẹ̀ bí ó bọ́kọ̀rọ̀ ta wọ àfíìrà ẹni máa ṣàfàmọ́ fọlọ́run ọba ní òwúrọ̀ àti nírọ̀lẹ́ wọ́n lẹ́bi sọ́lù àlẹ́kùn ọlọ́run ọba ní ti kẹrẹ̀ nínú ọkọ̀ ìlú rẹ̀ wọ́n mọ̀lẹ́ ليخرجكم من الظلمات إلى النور لا تقيكم نوع وكفرسين ملك وكان بالمؤمنين رحيما عنه يدخلوا المؤمنين كذلك أثنى سبحانه وتعالى على على الذكر ما معنى نجي الله بقى الله فيجعل بسم الله الله أبا جدوني الحمد لله gbogbo ẹ̀ الله ọlọ́ọ̀bà ìrántí الله ọlọ́ọ̀bà الله ọlọ́ọ̀bà أثنى àdàkùn mọ̀ àhàtàn jọ̀dá àìfòkàrà tó àwọn lọ́gbà kiri lọ́lọ́ وابدا ذكرا كثيرا والذاكرات الله سبحانه وتعالى يروي عن المنظور والذاكرين الله أما تواتي نبي الله أبا الله والذاكر لقل والذاكرات تواتي نبي الله أعد الله لهم مغفرة الله مستجدوا هم ما قم يجيوا لمسي ما قريجوا الله مدى قريجوا الله أبا وعجرا عظيما ستتبه أبا يقول بو حالة أجوان من دوا كاكري òtí tó fà nípa àìsàn rántí ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ pé wọ́n máa ń àárọ̀dà àn zikiri fa iná lákùnmá àìsàn dáńkà gbogbo tó bá kọ̀ tó bá ní ìmọ̀ síra tọ́lọ́wọ́ bá yóò máa gbégbèsè ayé ìlera ni wọn á ṣòro o yóò máa kìyàmà sí àmà ó tún wá kéré o gbangba kìyàmà á tún wá dùdú lẹ́wọ̀ kọ́ra ní rọ́bì ní ma àṣàrìtẹ́ni àmà ọkà kúntù basira ọlọ́wọ́ fọlọ́rọ̀ sọ lónìí ọlọ́wọ́ bá kí ló dé tó ń gbégbèsè ayé fọ́jú mọ́ màá nígbà mọ́ra àtàlẹ́ ìmọ̀lẹ́ òkè bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ mo lè ṣe wá àdúgbò yín wọ́n sọ ní rẹ́díò wọ́n sọ ní pépà wọ́n máa ń rẹ bẹ́ẹ̀ lọ́ọ̀lẹ́ kan yóò máa tún sà wọ́n náà lẹ́nu gbàgbé lómi lọ́mọ gbàgbé wọn lọ́wọ́ lóyà mi ní Islam kọ́nà sọ wọn kìlọ̀ fún wa nìyá ayọ́ lẹ́bìnrin amúlá kúrìhìkùn amúwálùkùn wọlá àwòládùkùn azùkìrìlá wọ́n máa yẹ fún alùdáríkà fàwọlá ìka ọmọlá káfíìrò nìyá ayọ́ lẹ́bìnrin amánu ẹ̀yìn tẹ́ gbàgbọ́ lọ́wọ́ látúlù ẹ̀ má jẹ́ kó kọ́ àdúgbò yín o amúwálùkùn wọlá àwòládùkùn àwọn ọmọ ayé àbáwọn dúkìá yín àwọn dúkìá yẹn dọ̀mọ̀ yìí àwọn dúkìá fún kọ́yí tí yóò fi ránjọ́ ọ̀nà bọ̀mọ̀ yẹn alu zálì ẹni tí wọ́n ti bẹ́ẹ̀ fa olè ayíká ọmọlọ xarasero àwọn yẹn náà kófò ọlọ́run mẹ́jọ akófò ayé àtàlẹ́sẹ̀ orí yẹn nígbà tí bá ń ti ránjọ́ ọlọ́ọ̀ba gbẹ̀yìn yọ̀rọ̀ tí ó sọ fún nǹkan gbèsè ayé rẹ̀ náà ní ránjọ́ ọlọ́ọ̀ba nínú àmà àgùn ìjábà rẹ̀ rẹ̀ bí ọlọ́ọ̀ من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة يقول الله بعد ذلك ورسوله يبين في آيات لا إله إلا الله دخل الجنة وما الجنة ولو رواه إمام أبي داود إمام أبي داود بعد السواء ومتعلق وجد بتاعه وقد يكفي في شرف الذكر أن الله يباهي الملائكة أو بأهل أطلنك ولا تنذكر من هذه ونسي ولو بعد pé ọlọ́ọ̀bá máa fi àwọn tó máa ń ṣèrántí ọlọ́ọ̀bá yóò máa fi wọ́n ní àgàwájú àwọn màláìkà rọwá ìmáàmù Muslim معاوية رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما عدلتكم قلنا جلسنا لنذكر الله ونحمده على ما عدانا للإسلام سنة معاوية أن يأخذ ذلك عن سنة الله níbi ọmọ ayọ̀ tí wọ́n ní a máa àdìlátàkùn kí ló gbé ìjókòó báyìí kánú dẹ̀dìlátìnà kúrò lọ́wọ́ na ahmadu alama adana kò àjókòó láti máa sì rántí ọlọ́wọ́ bá ní a ń tẹ́ lọ́wọ́ lọ́wọ́ tó fi wọ́n mọ́nà islam ni ọmọdé aléìnà bí aléìnà tọ́lọ́ bá tó wá ti fún wa kààlà a àlọ́ àmà àdìlátàkùn ilà zan a sẹ́ni fọlọ́n búra fífẹ́ ń jẹ́ ìjókòó sí ni ẹ̀ kọ́ àlù lá àlọ́ láàrọ̀ fọlọ́n búra ما أدركنا إلا ذلك أريدك أجوكم بالجائلة قال عما عني ما أفلحتكم تهمة لكم كيف من داوت هيو وسبق يا براو قال هو داوت هي ولكن أتاني جبريل مسلم دادي بوهي جمهورين جبريل وابا من ملائكة جبريل فأخبرني أن الله يباهي بكم الملائكة الله باهي الله سنجي كأوزع الملائكة أعوان تنمو ما بلجان أعوان تنمو àánú wọn rántí mi ọlọ́wọ́ bá ṣùgbọ́n ọlọ́run dáwà náà tún máa rántí ẹ̀yọ́ fi ẹ̀ṣẹ́rọ̀ fẹ́ǹlẹ̀ zikr ó tún wá tó ní ọlá fún ìrántí ọlọ́wọ́ bá ànàlbẹ́ta lẹ́bí yóò kọrù fi ìkọlọ́ fi kàmán lẹ́bí hajj wọ̀lbẹ́ta lẹ́bí yóò kọrù fi ìkọlọ́ lẹ́yìn ó tó ní nǹkan ọlá fún ìrántí ọlọ́wọ́ bá ilé ìjàmbá ti ṣe máa rántí ìrántí ọlọ́wọ́ bá táǹkà kàkọ́rọ́ à táàsì pẹ̀ ń bẹ́ẹ̀ táàsì àwọn àfúkàrùn bẹ́ẹ̀ bí alààyè ni ilé tí àyè bá ti ṣèrántí ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ tó gbèsè ní nǹkan kan ó máa bọ́ bẹ̀ bí òkú lé ni ọlọ́mọsílẹ̀ wa ni o kásì sọ yìí ẹ̀yìn ni inú sọ yìí Bukhari àti Muslim àni Abi Musa radiyallahu anhu àni nàbí sallallahu alayhi wa sallam bí Musa radiyallahu anhu láti sọ pé masalu alladhi yadhkurullah walladhi la yadhkurullah masalu al-hayy wal-mayyit ẹni tí máa ṣèrántí ọlọ́wọ́ bá àpèjúwe rẹ̀ àtàmì sí ìsẹ́rántí ọlọ́ọ̀ba gẹ́gẹ́ bí àpèjúwe òkú àti àlàyé ni ẹ bá ti rántí ọlọ́ọ̀ba òun ní àlàyé tí bá ti rántí ọlọ́ọ̀ba òkú èèyàn ni ọlọ́ọ̀ba mọ́tàlásí wa ní ojú ìmọ̀ rántí ọlọ́ọ̀ba ọlọ́ọ̀dẹ wa ń pará lóbi fàṣukòrò ni àfúrúkọ́m wọ́ṣukòrò ní wọ́lá tẹ́kùrọ̀ ẹ ẹ pé nínú àwọn sàhábà àwọn ọ̀gá àgbà nínú àwọn sàhábà tó mọ̀ nípa àdìsí ẹgbẹ́ wọn mọ̀ nípa Quran tafsiri ní Abdullahi ma Abbas radiyallahu anhu anhuma ìwọ̀n tó ọ̀rọ̀ yìí kára ibnu Abbas radiyallahu anhu faskuruni askurukum واشكروني ولا تكفروني على mi ọlọ́ba pẹ̀lú بطاعتي àṣẹ ìbí ọlọ́ba ìtẹ̀lẹ́ àṣẹ ọlọ́ba بتلاشي لوبا ọlọ́ba mi. أذكركم بمعونتي كما لو كما نتي كل ما كما لو واذكروني في نعمة والرعاء أذكركم في الشدة والبلاء أما نتي من ما تبوا نودرا أيو ibi mana mana ti ma te baba nu suru ati dawo afkurun bi shukri afkurukum bi mazid e ma ran ti ko pe ma ti ko fe mi Ọlọ́run ọba èmi náà máa rántí pẹ̀lú pé ìsàlékún dáadáa fún yín ọmọ sàlékún dáadáa fún ọlọ́ọ̀bà ẹ̀tọ́ àwọ̀ wa ni òṣòro ni aláàzá àrùn ẹ máa rántí wà lórí ẹ̀pẹ̀ àkórókùn wà á ń tó fi bátìnì hà èmi náà máa rántí gbàtí wà lábẹ́ ẹ̀pẹ̀ ìdáná tí táwọn ará bá gbàgbé yín àwọn gbàgbé yín nígbà máa lọ bẹ̀rẹ̀ alọ bẹ̀rẹ̀ àwọn ọlọ́bẹ̀rẹ̀ gánjọ́ kàbúrà àtàwà dúró kò ṣiṣẹ́ ẹni kan bá pèlè pé àmì rẹ̀ sọkúbúrà ó kàn dúró látẹ̀kẹ̀ kò ṣiṣẹ́ wọ́n ní ẹ̀yà káà fà bisimilà bisimilà bisimilà bisimilà wọ́n ní wọ̀lẹ́ àmì mú wo sẹ́ńbọ́ọ̀dù yìí o àwọn òkú náà kọ́ sẹ́ńbọ́ọ̀dù yìí ó ní bàbá yín bàbá yìí àwọn yìí fẹ́ para wọn pé àdúrẹ́dì ni àwọn ẹlọ́kù yìí ó ní bàbá yìí wọ́n ti wá gbàgbé ìjọ tó gbogbo sàárè ló ti wá jì kùtù yìí òun wá wò pé ah, ah, ẹni tó kúnjó ni dáwọ̀ yẹn sọ pé bírẹ́dì ni àwọn kú mọ́ gbàgbé yìí bá ìsàrí rẹ̀ ti di kòtò táwọn ìkútì gangan gbé báyìí tí ìbá gbé àwọn tó ṣe ni gbọ́lọ́gbọ́n tó tí ọba wà ń bẹ̀ ah, ńlá ní di ẹwà àti ìyẹn ńlá lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní àwọn tó bá kọ́ àwọn ọmọ wa lẹ́sìn tó máa lọ bẹ̀rẹ̀ ground láti lọ sí ziara ó di ẹwà eléyìí náà wa eléyìí ìrántí ọlọ́wọ́ bá tá a máa ti lọ́pọ̀lọpọ̀ ọlọ́run já ولا قرآن الكريم ولا ذات الله مبارا سيدنا واكد مولى رسول الله قال قال رسول الله من أتى الله فقد ذكر الله أنتم بأن نرسي الله بقى ما تتلع شيء الله بقى أفيا جلوات وواس ما بيكو أسي نرسي الله بقى أفيا مبي أوات ما بيكو أسي نرسي الله بقى أرجع الدنيا الحمد لله أسي نرسي الله بقى إليه ناني كي أدخل نرسي الله بقى سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لبدع واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون يا أيها الذين آمنوا اتقوا الله ẹ̀sáwọn ọlọ́ọ̀bà abdullahi ibn mas'ud radiyallahu anhu ọwọ́n ní jẹ́ ẹ̀mọ́ nígbà wọn dàpọ̀ à al'amalu bi tẹ̀lé gbogbo abẹ́ ti kò kí lọ́wọ́ bá wí kílà mẹ́sì rẹ̀ rí wọ̀n káwọ́ fún mi ọ̀jẹ̀lì kálẹ̀ máa báyọ̀ ọjọ́ tó dùn wájú ọlọ́ọ̀ba wọ́n rí dáadé kọ́lí ọwọ́ ń tábà láyé ìkàlù pé àfaramọ́ kọ́tí ọlọ́run wọ́n lè ẹ̀sìn ìdáàdé ní yọ́ọ̀mì rahim káwọn àmà palẹ̀ mẹ́sì níjọ́ kan ló bá wa náà o bí ọmọ ìyá wa ní ìsọmọ ìyá wa kan títí àwọn àkàlọ́ tẹ̀lé ìfìyà olùsọ̀rọ̀ àpúròjì bàbá ń kẹ́kọ̀ọ́ níjà á kí wọn sókùn yẹn la òníjọ́ kan náà wọ́n kiri lọ́wọ́ náà la àá máa dún lẹ́yìn ìmáàmù nípa dúdú wá síwájú ìmáàmù ọ̀parí ni ó di wa kótó wá adijọ́ náà wọlé ìdáàd iye omi rahil mo ń kálukú ọmọ ìmúra ní ọjọ́ pé ayé òkú ọmọ ọlọ́wọ́ bá bẹ̀ nígbà sàmì kan ọlọ́wọ́ ọlá kùránù kẹrin ọlá aláì ilé ibi díẹ̀ ní kótóbà tó ní ìdá àkàtúntì ní ibi díẹ̀ kàlẹ́ ti kan ọlọ́wọ́ díẹ̀ ní sí ìgbà àforíjì ọlọ́wọ́ kánú ọlá ìtàlùkì